ولن يشد الدين أحد إلا غلبه متفق عليه أبد أبو هريرة رضي الله عنه ولن كبان يونسي وصوت أن محمد صلى الله عليه وسلم مثل إبائك dáúdá ní tí ń jẹ́ ẹ̀sìn nǹkan ọ̀rọ̀ ni ẹnìkan ní wá ní ní nǹkan kan lè kókó nínú ẹ̀sìn yìí àti kẹ́sìn náà lẹ̀ mẹ́lẹ̀ kẹ́sìn náà borí rẹ̀ àdéhùn ìdíbẹ́nu sọ̀yìn Bukhari sọ̀yìn Muslim eléyìí ni ètò wa ètò àdéhùn yóò sọ̀tọ̀ èyí tí àwọn ṣẹ́kù wa àwọn ustaz abdulfatah ìsàwùmí tí wọ́n ń darí tí ń jẹ́tò yìí ní gbogbo ọjọ́ júmọ́ gbogbo ọjọ́ friday nírọ̀lẹ́ látago márùn-ún sago márùn-ún àbọ̀ lórí ìkànnì wẹ̀yìn ìkànnì alábàríkà royal fm ninety five point one nílùú ìlọrin ní kwara state gbogbo ohun tí bá rú wa lójú nípa ẹ̀sìn wa a lè pe àwọn ṣẹ́kù abdulfatah ìsàwùmí sórí aago wọ̀nyí zero eight one zero three three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 وكل بدعة ضلالة وكل ضلالة في النار أدعوكم فون الله وبا الطريق الله وسي غير فون النبي ومحمد gbogbo ara ilé ànábì àwọn sàhábà rẹ̀ abẹ́lúwa kó fi kẹ́tì àtọ̀rọ̀ yìí kó fi kárí wọn gbogbo àwọn tí a ń gbọ́ ètò àdínà yóò sọ̀rọ̀ ní gbogbo àni akí pẹ̀lú gbólóhùn asalaamu alaykum wa rahmatulahi wa barakatuhu ọ̀rọ̀ tí mò ń bábọ̀ wá òun náà ni maharimillah àwọn nǹkan tí olúwa ṣe ní èèwọ̀ tó tó ṣe pé mùsùlùmí ọgbọ́dọ̀ dá àwọn nǹkan yìí mà ṣẹ́rí ẹni tí kò bá mọ àwọn nǹkan èèwọ̀ lọ́dọ̀ ọlọ́wọ́n ọba pẹ̀lú yẹn àti jẹ́ mùsùlùmí rẹ̀ a yóò ṣòro yóò ṣòro tòyó kàn máa jẹ́ mùsùlùmí pẹ̀lú orúkọ ẹ̀rí mo ra mẹ́nu káwọn kankan kan ní ìjẹ́ ìjọ. ìkankan tó ṣe pé àwa èèyàn ni pé àwọn ọmọ èèyàn àbí ìlú kọ̀ọ̀kan òní wọ́n máa ń sọ nǹkan yẹn di èèwọ̀ fúnra wọn tó ní pé kíní yé èèwọ̀ ọmọ ní wa kì í ṣe é irú àwọn yẹn kọ́ ni à ń sọ ntọ́lọ̀ ń ṣe léèwọ̀ làwọn ń sọ torí pé ntọ́mi ènìyàn tó bá gbé kalẹ̀ tó ṣe pé òun náà ni ó sì sọ nǹkan yẹn di èèwọ̀ bóyá nínú mọ̀lẹ́bí kan ni àbí nínú ìlú kan ni so tí wọ́n bá wá sọ ọ́ di èèwọ̀ pé ìwọ ni kíní láàrin wa wa gbọ́dọ̀ máa ṣe ṣe rí ní tí ó jẹ́ ìṣòro láńlá fún wọn lọ́dọ̀ ọlọ́run ni pé tán bí lè lọ́n kankan mọ́ pé aburú kan mọ́ wá ṣẹlẹ̀ tẹnìyàn bí lè ṣe túmọ̀ rẹ̀ náà ni pé èèyàn ti ń ṣàráà èèyàn ti ń ṣòfin sínú ẹ̀sìn ni bẹ́ẹ̀ sì ni ìpínlẹ̀ nǹkan yẹn khurafat irọ́ ni wọ́n láwọn fi pa wọ́n ní àwọn kan fi ṣe bóyá ká fi kún àwọn èèyàn jìnnà sí nǹkan kan àbí ká fi pe ìjọmọlúwàbí àwọn èèyàn pé kéèyàn fi lè máa lékún ní ìjọmọlúwàbí ní nǹkan tó ṣe pé máa ń rán lọ́wọ́ òbí àmì sọ̀tàn ni tó pé ẹ̀ lè rí ẹ̀rí kan pàtó fún un bóyá lápèjúwe nìkan bí kan máa ní èèyàn máa lọ lè kú sí létà èèyàn gbọ́dọ̀ kú sínú ilé tí àyìnà èèyàn bá kọ́ ẹ̀dàkùn àna rẹ̀ kọ́lé bóyá ìyàwó èèyàn ọkọ́lé àbí bàbá ìyàwó èèyàn ọkọ́lé tó wá fún yàn pé kéèyàn máa gbé bẹ́ẹ̀ tó kí wọ́n ní ẹ̀ẹ́dẹ́sẹ́nìyàn bí lè kú bẹ́ẹ̀ gbọ́dọ̀ gbé ojú ọ̀nà ojú wíńdò lẹ́gbẹ̀ẹ́ gbà àá irú àwọn nǹkan yìí sọ ìtọ́lọ̀wọ́ bọ̀ ṣe ní òfin ni fún wa tọ́kẹ́ bá ní à ipe tọ̀ ẹ ọ yẹ kí ẹ kí ló tẹ̀fẹ́ mú yẹn mọ gbúrú nǹkan báyẹn kalẹ̀ nínú ìgbésí ayé ọmọ ẹ̀dẹ́ ènìyàn irú ẹ̀ náà ni kí wọ́n so igi nísìn káwá ní igi igi tábàtú kò gbọdọ̀ súnlé kò gbọdọ̀ súnlé so èyí òun ti sọ́pọ̀ àwọn èèyàn rẹ́kẹ́tẹ́ ìyẹn ń sọ àwọn èèyàn tó ní zìnnà rẹ́kẹ́tẹ́ torí táwọn kọ́ tí mo sọ yìí náà nìsín ó ń kó ìnira bẹ́ẹ̀ lómi rẹ́kẹ́tẹ́ tó ṣe pé ibi tó yẹ kó tó ra máa jẹ gbádùn bóyá lọ́dọ̀ àwọn àna rẹ̀ ni yóò ti wá rí pé jẹun pé èèwọ̀ ni nǹkan yẹn látọ̀dọ̀ ọlọ́run wàláhì nǹkan tó burú ni màá padà débẹ̀ màá sì fi ìdí rẹ̀ rìn because ìgbà tí n ti wọnú àwọn ọ̀nà ìṣọ̀kan dè wọ̀ so n ti kàn jẹ́ ìwọ ni mo kàn ń ṣe lálàyé so ṣe rí àwọn nǹkan èèwọ̀ nínú ọ̀rọ̀ ẹ̀sìn anabi sallallahu alayhi wa sallam ó mú ọ̀rọ̀ kan wá látọ̀dọ̀ Sawban ó ní anabi sallallahu alayhi sọ fún wa pé. لا أعلمن أقواما أو لا أعلمن أقواما من أمتي يأتون يوم القيامة أنا بني ما قد ما وكا نجوب القيامة تود تدولون وبا بحسنات توكو شهر لنلوى أمثال جبال تهامة بيضاء تشكي آه iṣẹ́ yẹn ó tóbi iṣẹ́ ńlá níṣẹ́ ńláńlá gan bí òkè ni wọ́n ti di wájú ọlọ́run tó máa gbé déwájú ọlọ́run báyìí fẹ́ jẹ́ alọ́hàlọ́hù ẹ̀bẹ́ ànàmọ́sọ̀rọ̀ ọlọ́run ti kú dànù. qala Sauban Sauban wa ni ya Rasulallah wo jíṣẹ́ ọlọ́run sifhum lana ṣàlàyé àwọn àwo ni àwọn àwo ni níbi ni ó ní halluhum ṣàlàyé fún wa kọ́mọ̀ jẹ́ kó àánú mọ̀ ṣe irú nǹkan táwọn ènìyàn ń ṣe táti wà lára wọn táti ní mà ànábì wa ni àá amma innahum ikhwanukum ṣúra àwọn ènìyàn ọmọ ìyá yín làwọn náà máa jẹ́ o wa min jiljatikum kọ́dà nǹkan kan náà lẹ́yìn jẹ́ wọ́n ṣe mùsùlùmí làwọn náà mọ̀ wa yakhuduna min al-layli kama ta'khudun kọ́dà àwọn tó máa yẹn náà ṣe lóru yìí إذا دخلوا أو إذا خلوا بمحارم الله انتهكوها tó bá ti wà ní kọ̀rọ̀ tó bá rí nǹkan tọ́lọ́wọ́ bá ní ká máa ṣe òun sì máa ṣe ìyẹn ni pé ní gbangba wọ́n jìnnà sí àmọ́ ní kọ̀rọ̀ ìjọ tó bá rí àǹfààní àti ṣàbúrú kọ̀rọ̀ wọ́n bẹ̀rẹ̀ sí ní ṣe ìyẹn ni pé maharimillah nǹkan tọ́lọ́wọ́ ń ṣe léèwọ̀ ní kọ̀rọ̀ wọ́n sì máa lọ lè ṣe àmọ́ ní gbangba wọn ò ní fi hàn fẹ́ẹ́rì pé àwọn nǹkan wọ̀nyí ní tí wọn máa ń ṣe ní tọ́lọ́wọ́n ọba ọ̀fẹ́ kí wọn wá lọ lè ṣe nǹkan yẹn ó jẹ́ gbangba ni ó jẹ́ kọ̀rọ̀ ni so intihak maharimillah so náà ni nǹkan tí èèyàn ń ṣe yẹn èèyàn nǹkan tó lọ́n ṣe léwọ̀ èèyàn ń ṣe inú nǹkan tó máa ń fa ìbínú ọlọ́run ọba tó sì máa ń jẹ́ kọ́lọ́run kó da iṣẹ́ lùyàn láyà ni pàtàkì jùlọ àwọn iṣẹ́ tó ti pọ́ máa ń ba iṣẹ́ èèyàn jẹ́ torí kò sí fẹ́ni tó lè jáde bọ́ta tí ó ní mò ń ṣe àmọ́ ní kọ̀rọ̀ yóò mọ̀ lọ lè ṣe òwúrọ̀ àwọn kan báyìí nínú láì sàlá máa padà débẹ̀ sọ nínú àwọn ọ̀nà tó wáyé kí ẹni tó ń jẹ́ mùsùlùmí tó yẹ kó mà òun náà ni pé ìyẹn gbọ́dọ̀ mà àwọn ọ̀nà wo lèyẹn máa ń fi ń dá nǹkan tó jẹ́ nǹkan ìwọ ọlọ́run ọba mà nínú Kùránù ni àbí nínú hadith Ànábì sallallahu alaihi wasallam òun náà ni síyàgò tàhírìm síyàgò àtàhírìm bọ́lá ń ṣe máa ń ṣe àwọn nǹkan lé ọ̀tún kí tẹ́ bá ti ń ka aya al-Qur'an tẹ́ bá ti rí irú àwọn ọ̀rọ̀ yẹn ẹ ti wò pé ah èèwọ̀ ni nǹkan yìí tòun náà ni pé lábùlù tàhírìm sọ̀rẹ̀ òun náà ni aw at-tasrih bit-tahrim kọ́lọ́hún làmọ́lẹ̀ àbí kí anabi sallallahu alaihi wasallam kó làmọ́lẹ̀ pé èèwọ̀ ni kíní yìí o so lápèjúwe Allah subhanahu wa ta'ala ó ní wa a'udhu billahi minash shaitanir rajim ó ní wa halallahu al-bay'a wa harrama ar-riba gbòmìnà gbàdúrà pé kúl innama harrama Allahu alaykumul maytata wa lahmal khinzir sọ pé ọlọ́wọ́n wà hẹ́lọ́láhù lẹ́yà wà hẹ́rẹ́mẹ̀ rìbá ọlọ́run ni mo ṣe rìbá ní èèwọ̀ yẹn ni pé owó èlé kí ọmọ yáwó kí ọmọ gba èlé àbí wọ́n gẹ́gẹ́ lọ lọ lè ń yáyàn ló ń fi nǹkan kún èlé kún owó tó yáyàn tó èèwọ̀ ni irú ní sáàdì pé ọlọ́run bá sọ pé èèwọ̀ ni nǹkan yìí o haram wálé rẹ̀ ẹ̀ríkà anábì sallallahu alaihi náà gbàtó náà ń ṣàlàyé níbi hadithi ó ní kullu muslim alal muslim haramun ó ní mùsùlùmí àjẹ́ ìwọ̀ fúnra wa kí ni nǹkan tàbí jíwọ̀ fúnra wa damuhu ẹ̀jẹ̀ wa ìwọ̀ ni máàlùhù dúkìá wa ìwọ̀ ni ọgbọ́dọ̀ pààyàn ọgbọ́dọ̀ gba dúkìá rẹ̀ wà irduhu kọ́dọ̀ ọmọ ìlú rẹ̀ ọgbọ́dọ̀ bàjẹ́ ìwọ̀ ni. sọ́yẹ́ di pé anẹ́sọ̀ sallallahu alaihi wasallam ó dìídì sọ pé èèwọ̀ ibòmí anabi ni kullu muskirin haramun anabi gbogbo nǹkan tó bá ti ń mú yẹn máa ṣe katakata tí làákàyọ máa lọ tí yẹn bá ti mú àbí tí yẹn bá ti jẹ àbí tí yẹn bá ti fà á anabi ni haram èèwọ̀ ni so ibi ilẹ̀ yóò tún máa dáàbò pé ah, àṣẹ wọ̀ ní kìnìyí so bákan náà ọ̀nà kejì òun náà ni nafuyol hel kọ́lọ́hún sọ pé nǹkan yìí kò lẹ́tọ̀ọ́ tó bá ti gbọ́ pé ọlọ́run sọ pé kínní yìí òun kò lẹ́tọ̀ọ́ tòkí o ti mọ̀ pé èèwọ̀ ni nǹkan yẹn bí lákòjú ẹ̀ ọlọ́run bá ní fa in talaqaha fala tahillu lahu min ba'di an tankiha zawjan ghayrahu àtọ́lọ́run bá ń sọ nípa pé ẹni tó bá ti kọ obìnrin kalẹ̀ lẹ́ẹ̀mẹ́ta ọkọ kalẹ̀ lẹ́ẹ̀mẹ́ta wọ́n parí ìjà fún yín ẹ̀mẹ́ta lòún sọ pé ọkọ kalẹ̀ ẹtúnjà ńlẹ̀ kejì tó ní ọkọ̀ ẹtúnjà ńlẹ̀ kẹta tó ní ọkọ̀ kalẹ̀ so ọlọ́run bá ní kọ̀lẹ́tọ̀ mọ́ wàlẹ́ àtẹ̀hílẹ̀lẹ̀wò ẹ̀ rí i pé n ò gbé wá pé haram ọlọ́run takò ní ó nẹgẹ́tì pé kọ̀lẹ́tọ̀ látẹ̀hílẹ̀lẹ̀wò kọ̀lẹ́tọ̀ fún ma yẹn ni pé kọ̀lẹ́tọ̀ látẹ̀hílẹ̀lẹ̀wò kọ̀lẹ́tọ̀ fún ọmọbìnrin ọmọbìnrin yẹn ọ̀lẹ́tọ̀ sọkùnrin yẹn ma kó fẹ́ àtàtẹ̀ǹkì àzẹ́wò jàǹgẹ́rẹ́ wà tó bá fẹ́ lómi yẹn tó bá fi ra wọn kalẹ̀ o lè tó wá padà sọ́dọ̀ ọkọ àkọ́kọ́ yẹn so nítafẹ́ lómi ẹ̀ ni pé tába ti gbọ́ pé kíní yíyọ lẹ́tọ̀ọ́ nínú ayal Qur'an ni àbí nínú hadith anabi sallallahu alayhi wa sallam kí o ti mọ̀ pé èèwọ̀ nu irú ẹni anabi sallallahu alayhi wa sallam sọ anabi ni la yahjuru la yahillu lil muslimin an yahjura akhahu fawqa thalath layalin ànábì ní kò lẹ́tọ̀ fún mùsùlùmí láyé hìlùlẹ̀ mùsùlùmí kò lẹ́tọ̀ fún mùsùlùmí à ń yàjọrọ̀ àkà kọ́mọ yẹn mọ̀ ya rẹ̀ lódì kọjọ mọ̀ yẹn lódì kọ́mọ sọ̀rọ̀ ẹ̀ńdọ́jọ́ mọ̀ ya rẹ̀ kó wa kọjá ọjọ́ mẹ́ta ó túmọ̀ sí pé ó dì ti kọjá ọjọ́ mẹ́ta ó ti di haram ó ti di haram ẹlẹ́ẹ̀kẹta òun náà ni ṣé rọ́tò náà yìí kárí ọlọ́run bá là mọ́lẹ̀ pé mo kàn kán báyìí bí mo kọ̀ anáhàyè pé mo kọ́ fún yín asọ̀rí tí ó sì wá direct pé mo kọ́ bí bọ́lá sọ báyìí pé wàyẹn ha anil fahshai wal munkari ọlọ́run bá ní mo kọ̀ fún yín alfahsha ìbàjẹ́ ìwà pálapàla ìwà sìnà mo kọ̀ fún yín wal àwọn ìwà tí ò dáa ìwà ìwà tí polówó bá ní òun ọ̀fẹ́ tó ìwà tí ó sèyàn di èèyàn burúkú èèyàn yẹ̀yẹ́ polówó bá ní ìwọ̀ ni ṣùgbọ́n tá a ti rí pé yẹ́nìhà yẹ́nìhà ń ìtumọ̀ rẹ̀ náà ni pé haram ni pé èèwọ̀ ni àyè ṣe bẹ́ẹ̀ tó anabi sallallahu alayhi wa anabi náà sọ pé nuhina anitiba'il janaiz so aisha ni wọ́n sọ́lẹ̀ pé anabi sallallahu alaihi wasallam a máa kọ̀ fún wa ìyẹn ni pé nùhìnà a máa kọ̀ fún wa a ní tẹ̀bá ìjànáyìí gbé káwọ obìnrin ká máa bá òkú ká máa tẹ̀lé e lọ àmọ́ wàlẹ́ mi yá zoom alẹ́ àmọ́ kò lè kankan kankan lédè wa o kálá ń lọ sí tẹ́ so anabi kọ̀ fún wa àmọ́ kì ṣe kó lè ìyẹn ni pé kejì ká máa lọ sí ìtẹ́ ní gbogbo ìgbà ìsọmọ rẹ̀ nìyẹn fún àwọn ọ̀nà tí ẹ fi máa mọ̀ pé akíní yìí bóyá yẹn ń ka Kùránì àbí yẹn ń ka àdé tí ẹ fi máa mọ̀ pé èèwọ̀ ní nǹkan yẹn gbọ́dọ̀ máa dà o òun náà ni kí èèyàn ó rí nínú àyà kọ́lọ̀ ní sígọ́tul amr bil intiha kárí kọ́lọ̀ ń gbé wá direct pé ẹ jáwọ́ kò níbi nǹkan yìí ẹ gbọ́dọ̀ ṣe é má pé ẹ jáwọ́ o ẹ jáwọ́ kárí pé ẹ jáwọ́ kọ́lọ̀ ń sọ bẹ́ẹ̀ irú ànábì ní èṣù ọmọ wa bá yín fọyàkóòl èṣù ọmọ wa sọ fún yín pé mánìkọlẹ kọkẹrà kálọdá kìnní báyìí tí kálọdá sọnà kálọdá lẹlẹ kálọdá àwọn igi kálọdá odò tó hẹtà yẹkúùlà èṣù padà wà máa sọ fún yín pé mánìkọlẹ karọ bak kálọdá ọlọ́run ọba rẹ ànábì ní fàyídà balaga zalik fàlìyẹsẹ ìzbìlá wàlìyẹntẹhì tó bá ti di pé ṣètọ́ ni bá ti ń gbìyànjú bí irú nǹkan báyìí kí wọ́n jáwọ́ yányá kí wọ́n fi àríwú ìlà tó túmọ̀ sí pé ìmọ̀lẹ́yìn ronú nípa ọlọ́run gangan kí mo fẹ́ ronú nípa ọlọ́run tó náà lànà ìfini pé náà tẹ́ bá fẹ́ ronú nípa nítorí ṣe ní ìrònú ẹ̀sìn ẹ máa ronú fi khalqillah àwọn nǹkan tó lọ́wọ́ bá dá ní kẹ́ máa ronú nípa rẹ̀ tó ẹ tafakkaruna fi khalqis samawati wal ard ẹ wò pé mo fẹ́ ronú ọlọ́run gangan tòlẹ́ yìí kọ́dà nẹ́bí sọ pé fatuhu lè kù kẹ́ mọ́ apààrùn tòun pé kínní yẹn èèwọ̀ ni àbí ká rí pé ziga tó zajiri ipe anabi sọlọ sọlọ àmì tiẹ̀ jágbe anabi ọwọ́lá bóyá agbọ́ bóyá ọlọ́run ló ní ọlọ́run sọ zajiru pé ìjágbe wà níbi ọ̀rọ̀ yẹn pé kí ni kí mọ̀ yẹn kẹ́bá tẹ́lẹ̀ zajarọ̀ ìlú ọ̀lọ́wọ́ àná hadith ibn abbas an tada'na shay'an bi ra'siha kànábì ní kóbìnrin kó má fi nǹkan kan kó má fi kún irun rẹ̀ kó má fi nǹkan kó má lọ nǹkan kan kó má lọ pọ̀ mọ́run rẹ̀ má fi nǹkan kan kún irun rẹ̀ lẹ́yìn tó bá ti di má fi nǹkan kan kún. so àdìsí yẹn ń bẹnu Sahih Muslim so irú zájàrọ̀ tá ti rí yẹn ló ti mọ̀ a jẹ́ pé èèwọ̀ ni o kí wọn fàtàṣíwẹ́ǹtì kúrun kí wọn fi irun náà kúrun àbí kí wọn lé yẹn lọ kíní kan márùn èèwọ̀ ni torí anabi sọ̀rọ̀ sọ́lá mi níbi wá ni pé zẹ́ jara Rasulullah sallallahu alaihi wasallam ibn Abbas ni anabi jagbe má anisa àwọn obìnrin àyàbá àna ṣe àǹdàrà ṣèyí nàbí ká máa fi káfí nǹkan kó irun wa anabi jagbe má fún mi pé kíní yẹn èèwọ̀ ni irú àwọn nǹkan báyẹn so bákan náà ẹlẹ́ẹ̀karùn-ún nínú àwọn ọ̀nà tí yẹn máa fi ń ma pé kíní yìí ó à èèwọ̀ ni kí a jẹ́ pé kíní yìí ọ̀dà kó dìgbà sẹ́wọ̀n o bá ti gbọ́ pé ìwọlé nǹkan kọ́lọ̀ ńlá amẹ́lẹ̀ ìmọ̀síkọ́ sọ tó jẹ́ bẹ̀rẹ̀ wọn yóò ní à ah, ìwọ́kẹ̀ ní kíní yìí kọ̀ dáa ni àbẹ́kẹ̀ ní ká jáwọ́ ni ìwọ́kẹ̀ ní amọ̀ṣe ni wọ́n sọ pé ìwọ ni nà àwọn ọ̀nà tí wọ́n fi ń dá nǹkan yìí wọ́ mọ̀ náà lélẹ́yìí náà ni kíyìn orí sẹ́gọ́tùl fẹ́lẹ̀ mọ̀dọ́rẹ́ àlùmọ̀kùtẹ́rin bìlá ànáhíyà kíyìn orí fẹ́lẹ̀ mọ̀dọ́rẹ́ yíyún àwọn oníkéwù ìyẹn ni pé fẹ́lẹ̀ tó jẹ́ mọ̀dọ́rẹ́ ìyẹn ni pé nǹkan tó yàn ń ṣe lọ́wọ́ àbí nǹkan tó yàn padà máa ṣe òun pè ní fẹ́ẹ̀lì mọ̀gọ́rẹ̀ gẹ́gẹ́ bọ́lá ń ṣe ni pé wala taqrabu zina wala taqrabu zina kó wá jẹ́ pé la nahiya wà níwájú rẹ̀ arila anahiya ó wà níwájú rẹ̀ ẹ̀rí pé la nahiya ni wala fẹ́ẹ̀lì mọ̀gọ́rẹ̀ wà tẹ̀lé pé wala taqrabu zina ẹ mọ̀ súnmọ́ lè zina ó kọ̀ sí pé zina haram ni gbogbo tó bá lè fi léèdì èèyàn tó lè fà léèdì zìnà èèwọ̀ ni ara tó máa ń léèdì èèyàn débi zìnà máa ba ara ẹni lọ́wọ́ ẹ̀rí ńgbà tó lọ kó fìdí ṣẹlẹ̀ yìí wọ́n ní ẹ̀wọ́n dì mọ́ra yín ìdí tó lẹ́tọ̀ àti èyí tí ò ní ẹ̀tọ́ bẹ́ẹ̀ ni àwọn dídì mọ́ra yẹn kan bẹ́ẹ̀ tó ṣe pé kò lẹ́tọ̀ lóòótọ́ òun náà ni ìyàwó ń ìwọ náà ọkùnrin ọlọ́kùnrin bóyá lọ́fíìsì lẹ ti ń pàdé ni bóyá ní ṣọ́ọ̀bù kan lẹ ti ń pàdé ni kẹ wá ríra yín kẹ mọ́ wá dì mọ́ra yín ẹ̀ kò kí ń ṣọkọ rẹ kódà àbúrò ìyàn ẹ̀gbọ́n ìyàn ẹni tó lẹ́tọ̀ọ́ àti dìmọ́ra ẹni jù ú náà ni ọkọ àtìyàwó so irú ẹni tó wá ń jẹ́ bíi bàbá àtọmọ náà àwọn náà lè dìmọ́ra wọn àmọ́ tí bàbá ó bàbá tó bá jẹ́ olè gbèrègbè tó wọn bá ti dé bàlágà wọn máa dì wọn bàbá rẹ o kò máa dá wàhálà kalẹ̀ gbé náà lè rí nǹkan tí ń ṣẹlẹ̀ nísìn tó ọ̀rọ̀ rẹ́pù rẹ́pù rẹ́pù rẹ́pù rẹ́pù rẹ́pù so ẹlòmíì gan wọ́n ti rẹ́pù ẹ̀ lọ tán tipẹ́tipẹ́ ẹ̀sọ̀ wá já wa pé ah ẹ̀sọ̀ wá rántí pé ah àfa àwọn rẹ́pù tó ẹlòmíì ẹ̀ bọ́lá àwọn rẹ́pù kọ́lá àfa mi rẹ́pù ọmọ kéwu rẹ̀ <laughs> Allahu Akbar so àfa àfa àyìn rẹ́pù ọmọ ilé kéwu ìgbúrò àwọn kan báyìí kí ló ń fà òun náà ní kí wọ́n ń ọ̀nà zìnà ẹnì òun ò jìnà tí wọn ò rí léwọ̀ tí wọ́n bá ti rírun nǹkan báyìí kí wọ́n ti jìnà sí nǹkan tó lọ́wọ́ bá ṣe léwọ̀ tí wọ́n ti ní wàlẹ́ àti karọ́bù ẹ̀tẹ̀ ẹ̀ máa sùn mọ́ nítorí wọn ní kéèyàn wọn sùn mọ́ ó ní pé tẹ̀ ní rí tí ó ti ẹ̀sùn yẹn dé règbèrègbèrè nìyẹn ara kéèyàn tó sún mọ́ òun ní kéèyàn máa bá ara ẹni lọ́wọ́ ẹ̀rí kọ́kùnrin máa bá obìnrin lọ́wọ́ obìnrin tí ì kò kí ń ṣàǹtí rẹ ìyẹn ni pé kò kí ń ṣe kì í ṣe àǹtí rẹ kò kí ń ṣe sísítà rẹ tọmọ ẹgbẹ ẹgbẹ rẹ àbábùrò àwọn tíyẹn lè bà lọ́wọ́ nìyẹn mọmọ yẹn lè bà wọn lọ́wọ́ yẹn lè fà wọn lọ́wọ́ tó àmọ́ kọ obìnrin olóbìnrin kọ wọn fa ọkùnrin ọlọ́kùnrin lọ́wọ́ bóyá lọ́fíìsì ìyẹn tiẹ̀ pọ̀ ganan tó àbí kí ọkùnrin ọlọ́kùnrin kọ wọn fọ obìnrin lọ́wọ́ àbóbìnrin olóbìnrin kọ wọn fọ ọkùnrin ọlọ́kùnrin lọ́wọ́ ìpínlẹ̀ zìnyẹnu tó kò fà lọ́wọ́ gan ọba lọ́wọ́ lásán rẹ nìkẹ pẹ̀lẹ́ ó sì bà lọ́wọ́ so ìpínlẹ̀ zina náà ni ọlọ́run bá ní wala taqrabu zina ẹ má sùn mà tó mọ̀ pé ìwọ ni nǹkan yẹn nìyẹn so bákan náà àbíká ti rí pé apárí nínú al-amr ìpè wa ni akàrí nínú àṣẹ ọlọ́run bá pé ẹ fi nǹkan báyìí kalẹ̀ àrẹ jìnnà sí ẹ jìnnà sí so fún ìtumọ̀ pé ṣàtọ́nà bá ti ní ẹ jìnnà sí nǹkan báyìí gbọ́ gbọ́ àwọn gbólóhùn tí máa mú ìtumọ̀ jíjìnà sí nǹkan wá tá a bá ti rí kí o ti mọ̀ pé èèwọ̀ ni irú nǹkan báwọn. bọ́lá pèjúwe ọlọ́run bá ní innamal khamru wal maysiru wal ansabu wal azlamu rijzun min amali shaytani fajtanibuhu. ọlọ́run bá ní ṣe eré ọtí mímu eré ọtí mímu pàrágà gbogbo oríṣiríṣi tó wal tẹ́tẹ́ títa nàìjíríà bẹ́ẹ̀ tó bàbá oníkìnnìkan ẹ̀yìn bàbá bàbá àwọn oríṣiríṣi bẹ́ẹ̀ tán máa ń tà yẹn ẹ̀yìn bàbá ìjẹ̀bú tó gbóló àwọn akẹ́kọ̀ọ́ jẹ́bi rẹ̀ o bákan náà wẹ̀l ansọ́ọ̀bù òòsà sísìn kí àwọn lọ́lẹ̀ sọ́sà wẹ̀l ẹ̀zìlámù kí àwọn lọ́lẹ̀ wọṣẹ́ olúwa ní orí yìí nínú àmẹ́lẹ̀ ṣètàn ìwà ìwà ẹ̀gbin ni iṣẹ́ èṣù ni fẹ́jìtẹ̀nìbù ọlọ́ni ẹ̀jẹ̀ náà sí yẹn yẹn so tí wọn bá ti gbólóhùn tọ́lọ́ bá ti ẹ̀jẹ̀ náà sí nǹkan báyìí àbánabi sallallahu alaihi wasallam ló ní ẹ jìnà sí nǹkan báyìí kí wọ́n ti mọ̀ pé àwọn nǹkan ya èèwọ̀ ọ̀nà nǹkan yẹn nù. bákan náà ẹ wà ànábì sallallahu alaihi wasallam ànábì ní ijtanibu as-sab'al mubiqat ẹ jìnà sí àwọn nǹkan méjì kan tó máa ń kó ìparun bá ọmọ ènìyàn ma ni pé àwọn nǹkan yẹn láì sàlá má padà nǹkan yẹn o ó àwọn nǹkan yẹn nǹkan ìwọ̀nù tí yẹn أرى نتيجة من دان كيوة هناني ما يترتب على فعله عقوبة هنا كثيرا بعد تيري في نوفي الله بعد ما حديث النبي يقول القرآن في تباشن كباي ìjìyà ń bẹ fún un kí ẹ ó sì jìyà torí nǹkan báwọn kí o ti mọ̀ pé nǹkan yìí wọ̀ ọ́nà kí o gbọdọ̀ máa dán o. ẹ ọlọ́run subhanahu wa ta'ala nínú al-Qur'an ó ní innama jaza'u alladhina yuharibuna Allah wa rasulahu olúwa ní ẹ̀sìn àwọn tó ṣe pé wọ́n ń ja ọlọ́run ọba lógun wọ́n ń ja ẹ̀sìn ọlọ́run lógun wọ́n ń bẹ̀sìn ọlọ́run ọba jẹ́ wọ́n ń ja ìlànà nẹ́bí sallallahu alaihi wasallam lógun wọ́n yẹ sàáyẹ́wùnà fil ardi fasada wọ́n tó ń ṣèbàjẹ́ lórílẹ̀ ayé ẹ̀rí ṣùgbọ́n tó bá ti ń ja ìsìn ọlọ́run lógun yóò padà máa lídìí ẹ̀ bàjẹ́ náà ni ẹ̀rí gbogbo tó bá ti ní pé ẹ̀sìn ọlọ́run súnà nẹ́bí sallallahu alaihi kò ní ìrìnlẹ̀ kò ní jẹ́ lílò lórílẹ̀ ayé ẹ̀rí irú ẹni yẹn ẹ̀rí ó lè máa takò hijab ó lè máa takò pé ọmọ kan kò ó fẹ́ lo ìjáàbù láńlá òun ò ní gbà ó fẹ́ dẹlẹ́yà òun ò ní gbà ẹ̀rí kò fẹ́ mọ fàtòkù sókè òun ò ní gbà kò fẹ́ kúnlẹ̀ mọ́ òun ò ní gbà so yóò padà wá di pé yusiduna fil ardi bàjẹ́ ni wọ́n padà mọ́ ọ lè ṣe irú ẹni wọ́n padà wú ọmọ mi sọ̀sọ̀sọ̀ pé ẹja gbé lóko ká lọ́mọ ká lọ́mọ rẹ́pù ẹ̀ lóko táàkì fẹ́ nìkan tí wọ́n lọ́mọ rẹ́pù rẹ̀ olùwà ni yòófì tí gbogbo ẹni tó bá ti di tó ń ṣerú nǹkan báyìí hmm, ọlọ́run ni à ń yẹnì wọ̀yẹ̀sà àwọn ọ̀nà fìlà àti fasada à ń yọ kọtàlù àwọn sọ̀làbù nítorí ẹ̀ kan ṣe fún wọn ní pé kán parú àwọn ẹ̀yẹn àbí kí wọ́n fi wọ́n sa lóore ìtumọ̀ kí wọ́n fi wọ́n sa lóore ni pé tí wọ́n bá pa wọ́n tán kán tó wá kàn wọ́n má gbé kán kàn wọ́n lágbélé gbogbo ẹ̀ rí wọn kán pa wọ́n nípa ẹ̀sìn náà ní jẹ́ ó túmọ̀ sí gbogbo àwọn ìwà yìí ìwà èèwọ̀ ni tí èèyàn gbọdọ̀ máa dédé ẹ̀ àwòtókòtà àwòtókòtà ẹ̀yìdíyà ń wà àrùjúlẹ̀ ń mini khilafin àbí kẹ́ gé wọn ní apá àtẹ̀sẹ̀ nípa sípayọ ẹ̀wọ̀n wọn lọ́wọ́ bá ti ń mú òfin wá nù alukur'an ó mi pé gbogbo àwọn nǹkan ló nǹkan yìí nǹkan ni kí èèyàn máa dayé rú kí èèyàn máa fọ́n ìbàjẹ́ kórílẹ̀ ayé èèwọ̀ ni mùsùlùmí ò dédé ẹ̀ gbogbo àwọn nǹkan yìí òun ni àwọn ọ̀nà tá a máa fi ń dá nǹkan tó jẹ́ nǹkan èèwọ̀ mà òbí mi láì ta àlàmà dúró báyìí tó bá di ní ọjọ́ mẹ́jọ tó máa bẹ̀rẹ̀ àti máa ka àwọn nǹkan tó jẹ́ nǹkan èèwọ̀ èèwọ̀ èèwọ̀ tí mùsùlùmí gbọ́dọ̀ jìnnà sí tí ò gbọ́dọ̀ dé díẹ̀ tó náà ni wàá mú àwọn àlàyé rẹ̀ wá ní sísẹ̀ntẹ̀lẹ́gbẹ̀ẹ́ ìnìlá ìtàn àìlá àbóyá àwọn tí a bá fẹ́ pè fún ìbéèrè kan àbí méjì tí wọ́n lè pè sí orí zero eight one zero eight five zero one three seven one zero eight one zero eight five zero one three seven one. Naam. Salaamaleykum afa. Maaleykum salaam wa rahmatulah. Ṣé tí ló ń pè láti ṣe ẹkún Adamba? Mo káwọ̀. Ilé ah, ah, eh, Ìkáwọn ìyá kan kan máa ní gbé ọ̀rẹ́ ọmọ kan máa ní eh, ọmọ yẹn ó lẹ́gbẹ́ ó ní kinní kan kinní yẹn dẹ̀ rampant gan táwọn hmm. èèyàn bá ń sọ pọ̀ wọ́n hmm. máa ń tíyà láti sọ fáwọn èèyàn wọ ohun hmm, gbọ́ kan máa ní eh, àwọn tó yẹ kí ní káwọn tó yẹ kí ní kan fún ètò ìgbà ìgbà kan. ó ti yé mi ó ti yé mi jazakumullah khaira ṣe rí n táwọn èèyàn ń pè ní pé èèyàn ní ẹgbẹ́ so náà ni pé àlìjànú ní ń rẹ nìyẹn tí bá ti fi ń parọ́ tí ń tàn yín o sàlìjànú ní dààmú rẹ̀ ṣé rí anabi sallallahu alaihi wasallam tó ń kálukú wa náà sì lè sọ fún ní fún ara wa anabi jẹ́ kó yé wa pé ẹni tí irú nǹkan báyẹn bá ń dààmú ńlá làkàlà ni ń ṣe kínní kan ni so kò lẹ́gbẹ́ kankan o nǹkan tí ń dààmú rẹ̀ náà ni wọ́n ń pè ní ẹgbẹ́ òun so tó bá ti ka àwọn àzùkárù yẹn fún ọmọ yẹn so yóò kú òkìní yẹn sẹ́rí gbogbo àwọn tẹ́tẹ́ ń bí dédédé èrèké kíní kankan kan tó náà ń di wàhálà ìlànà ẹbọ ni o ìlànà ẹbọ ni tó kéèyàn ó jìnà sírú rẹ̀ tó ń tẹ́ kà kìí ṣe nǹkan tó le tẹ́lẹ̀ kà sọ́tù fatiha alif lam débi karùn amana falak tí wọ́n ti kà sán kẹ́rọ ṣe tutututu bẹ́ẹ̀ pẹ́ tó dé ẹ̀jẹ̀ kẹ́ fi pa ọmọ ṣẹ́ fi pa ọmọ yẹn lára wọ́n kan burúkú yẹn wọ́n sá lọ wọ́n sá lọ sòbí ní láì tààlà so àwọn nǹkan tó yẹ ká mọ̀ òun náà ní eléyìí so kí ọlọ́run bá kí ó ṣàánú fún wa ṣe mọ́ lọ́dọ̀ àwọn ènìyàn kẹ́kẹ́ lọ lè ń di ẹgbẹ́ ọ̀ ẹ̀la ẹ̀lọ́ lè ń di ẹgbẹ́ náà wàlékùn sọ́lá tó lọ́wọ́ kẹ́tù wàlékùn mo fẹ́ kí ẹ bá wa pàrọwà sí àwọn ìjọ pé tọmọ bá fẹ́ ìjọ fún òní kà. hello ẹ fóun di rédíò yín. salaamaleykum. aleykum salaam wa rahmatulah. ibrahim láti dọ̀fíà. naam ẹ káàbọ̀ ìbéèrè tẹ́lẹ̀ fẹ́ bèrè nípa máa sọ nǹkan márùn-ún kankan. ẹni pé tọ̀ láyé àwọn ìyá yìí tá a bá ní pé ká máa fi rọ́bà àti irun. Hmm, hmm. tọ̀ ǹjẹ́ yìí náà ṣé ó bá ṣẹ̀rí àmọ́ àbí ò bá mu. ṣẹ́rí tó dáa jù kí n jáde kó nínú ìrújú yányán ànẹ́sì ọlọ́ọ̀ sọ́lá ní kí má fi nǹkan kan kún irun ẹ má fi nǹkan kan kún ẹlẹ́wẹ̀ wà déètì mo kó tiẹ̀ nù fàáhì muslim. so gbogbo yẹn náà kí n jìnnà sí kí n di irun ni má fi nǹkan kan kó so wallahu a'lam